فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى النبي صلى الله عليه وسلم وشر الأمور محادثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba Allah ọba tí ọpẹ́yẹ lẹ́yìn náà ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ kò lọ bá àtíwájú wa nábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kó sì bá kẹ́ gbogbo àwọn ará alé ẹ̀ kó bá kẹ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ kó sì bá kẹ́ gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ dáadáa àti gbogbo àwọn tí ń tọ́ tí ó máa torí pa àwọn tá a dárúkọ ìtàkan tó ti tọkọjá tí tó fi dọjọ́ ìgbéra kàhámà a ń fi ọlá ọlọ́run fọ́nrẹ̀ àti bẹ́ẹ̀ àtèmi àtẹ̀yìn náà ọlọ́mọ́sá fi ásínà kú àwọn ẹni ìsáájú ọlọ́lá ìlàhà ìlọ́lá ìbádọ́lá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run a máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ kan èyí tí a máa tú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlá subhanahu wa ta'ala kọ̀ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ lẹ́yìn tó já sí wípé ó fi ń kọ́ gbogbo mọ̀yìn lápapọ̀ lẹ́kọ̀ọ́ àti gbogbo ẹ̀dá lápapọ̀ ó náà ní hadith èyí tó bẹ nínú al wal-Muslim afáwa Mu'adh Jabal radiyallahu ta'ala anhu òun ló gbọ́rọ̀ náà wá ó ní níjọ́ kan ó ní kúntù rọ̀dífà ó kúntù rọ̀dífà rasulullahi sallallahu alayhi wa sallam ya Mu'adh أتدري حق الله على العباد قلت الله ورسوله أعلم ní ọjọ́ kan bó ń bọ̀ lẹ́yìn ràkúnmí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nǹkan ọ̀gbọ̀n ànábì ànábì ibẹ̀ ń wájú èmi wá ń bẹ lẹ́yìn rẹ̀ ibi à ń gbé lọ àánú ìwá ní ìrẹ́ Mu'az atẹ́dìrí haqqullah ala al ǹjọ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run ọba adẹ́dà lórí àwọn ẹ̀dà tó dá gbogbo ara sì máa ẹ̀kọ́ táwọn sàhábà ní ẹlẹ́kọ́ ni wọ́n àwọn sàhábí wọ́n yí tayọ ọ̀rọ̀ ànẹ́bì bẹ́ẹ̀ ni wọ́n yí sáré sọ̀rọ̀ sáájú rẹ̀ kódà kí wọ́n mọ̀ nǹkan yẹn wọ́n dákẹ́ ni torí pé ní táwọn mọ̀ rí ó lè ṣe ní tí ọlọ́run ọba àlejò ọláfẹ́ gbé ní tí ó mọ̀ wá ó tó gbọ́dọ̀ yàtọ̀ fún táwọn mọ̀ àti pọ́lọ́wọ́ ọba àlékè ọlá subhanahu wa ta'ala ti kì wọ́n lọ wípé àyíṣáré sọ̀rọ̀ sájú ànábì yẹlẹ́sìmọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ahadith jí sọ́rọ̀ wọn bá alékẹ́ ọlá tí ó máa bè lọ́dọ̀ àwọn ọmọ lẹ́yìn ẹ̀ wípé tẹ́ẹ̀mọ́ báyìí àbí kéde wọ́n ń pè báyìí bọ́lọ̀ tí ó máa jáde lẹ́nu àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà ni pé Allahu wa máàkì ọmọ jẹ́bà rọ́dí Allahu ọlá nàbí sọ gbóló yìí táwó dákẹ́ àwọn tó ń síwájú díẹ̀ kàkọ́ ọba tí ń dáyìí pé yá Mu'az rẹ̀ Mu'az atẹ́dìrí haqqullahi 'ala o ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ẹ̀dá tó dá anábì tó dákẹ́ díẹ̀ ó tó ti díẹ̀ ó tún pè lẹ́lẹ́kẹta pé yá Mu'az rẹ̀ ala n'i ibad sọ mẹ́tọ́ ọba adẹ́dà lórí ẹ̀dá tó dá bọ́lọ̀ tí Mu'az ń dá lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta náà ni pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ náà ló máa tàbáwọ̀ ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ ti sọ fún wa òun náà ni wípé nílẹ̀ Yorùbá wa gan tafẹ́ báwọn ẹ̀ sọ̀rọ̀ bá gbàgbà fẹ́ bẹ́ẹ̀ bóyá ọmọ rẹ̀ abẹ́ ó sáájú lọ sọ̀rọ̀ nígbà míì ni àgbà ó pe ẹni àbẹ́ni tí a fẹ́ bá sọ̀rọ̀ ní àpẹẹlẹ́mẹ́ta olùmọ̀já gbangba lọ́wájú ẹ̀ o lè ní alájá gẹ́nì tẹ́bá ní náà bàbá mọ̀ oúnjẹ yìí o lè dákẹ́ alájá gẹ́nì bàbá mi mọ̀ bàbá mi mọ̀ oúnjẹ yìí ẹ́pẹ́ fún wa bàbá tún lè dákẹ́ ló wà pẹ́lẹ́ kẹta pé alájá gẹ́nì tàbá ogbólò mẹ́tẹ̀ẹ̀ta tó kọ́kọ́ sáájú kí ni túnmà rẹ̀ sẹ́tọ́bá tí alájì àbìgẹ́ni tó sọ tí ó sọ sẹ́fọ́nà náà ló fẹ́ sọ ṣùgbọ́n pẹ̀lẹ́ mẹ́ta kó tó sọ tí ó sọ wọ́n ní kò sí nkẹ́kẹ́ tọ́rọ̀ ìfẹ́ bí tó fẹ́ mú wájú wípé ẹni afẹ́ pè sí àkíyèsí àbẹ́ni afẹ́ sọ̀rọ̀ yẹn fún a ń sọ fún pé ọ̀rọ̀ tí ń bọ̀ yí ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó kàǹkà ni èyí kì í fi ṣeré wọ́n ni ló fà nínú rìwáyà yìí pé òjíṣẹ́ ọlọ́run ọba àdíkẹ́ ọlá sallallahu alaihi wa alihi wa sallam ó pè ọ̀kan náà àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sí sí Mu'az ọmọ Jabal radiyallahu bàtà mẹ́tàtà wá pé òjísọ́ ọlọ́wọ́ bá adé kí ọlá sallallahu alaihi wa alihi wa sallam ó wá ní haqqullahi ala al-ibad an ta'buduhu wala anábi ní ẹ̀rí ẹ̀tọ́ tí ọba adẹ́dà ní lórí ẹ̀dà rẹ̀ ẹ̀tẹ́yọ̀kẹ́ náà ni an ta'buduhu wala tushriku bihi shay'an afẹ́tọ̀ tí ọlọ́run ọba ọlá subhanahu wa ta'ala tó ní lórí àwọn ẹ̀dẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ wa O náà ni ìbáadà ìjọsìn ni o ìjọsìn ní ẹ̀tọ́ tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa kò ní kankan míì má ọlọ́run ọlá subhanahu wa ta'ala ó béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa ọlá ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ ìdára ẹwọ́ òun ọlọ́run ọba àlékí ọlá èyí tó hàn àti tí ó pamá ọlọ́run dá ó dábò nínú ayà ní ọba àlékí wà lẹ́dí kálàkọ̀ lákùn máa fi àrídí yẹ̀mí à gbogbo tí ń bẹ lórílẹ̀ yányá ẹ̀yìn láfú àwọn ìkẹta kẹ́ yín ọmọ ènìyàn àtàjọ̀nú á ipa yín ká ẹ ma ka àwọn ló ń kà ẹ lè ka tàbílọ́wọ́ bá àlìkí ọlá tó sí wa lọ́dọ̀ tó kò wọn sí ìdarí wa pé ẹ ma darí ẹ ẹ̀yẹ ma ń dá nǹkan torí wa sí nǹkan kan tọ́lọ́wọ́ ọba àlekè ọlá fẹ́ gbà lọ́dọ̀ wa olóòlà náà bí ń sọ fún màá sí yẹ ẹ̀tọ́ náà ní kí ló al ìbàdà ìjọsìn ìjọsìn lọ́rùn fẹ́ gbà ilé ìmọ̀ wá sọ fún wa wa lọ sípa pé kí là ń pè ní ìjọsìn ló bí ata ń wọlùkùdù wọ́tọ̀ wọn ìjọ sílédè o náà ni àtàzàlò ìyẹpẹrẹ ààrẹ nífẹ́ni tó dáwà ẹni ìfẹ́ jọ́sìn fún èyí yẹpẹrẹ ààrẹ fún torípẹ́tà àbá ti yẹpẹrẹ ara wa lọ́dọ̀ ẹni tá fẹ́ gbà lọ́gàá ẹni tí ó kọ̀ntúrò wa táà bá ara fún ìtumà náà ní wípé tó bá sọ nǹkan àwa náà sọ nǹkan yìí á sọ mí ọ̀rọ̀ onídọ́ra wọn in tó ń wó ma fẹ́ ọ̀tọ̀ in táwa wó ma fẹ́ ọ̀tọ̀ ibi tí ó ma lọ ọ̀tọ̀ ibi ó ma lọ ọ̀tọ̀ àtàzẹ́lù èyí ó ara ẹ̀ ni yálọ́bàtà gbogbo àwọn àjọsìn tí ń káàkiri ayé lónìí náà rèé tọ́rọ wọn ọba àlekè ọlá òpè ní ìjọsì àbí tí ó gbàlé gẹ́gẹ́ bí ìjọsì lọ́wọ́ wọn àwọn náà ṣe kí wọ́n yẹ pẹ̀rẹ̀ ara wọn pẹ̀lú tí wọ́n gbà lọ́gàá pẹ̀lú tí wọ́n pè lọ́lọ́ wọn lákòjúwe àwọn gbogbo ara wọn pé ọlọ́run tó gbajúmọ̀ India tó gbajúmọ̀ jù torí pé ọlọ́run wọn pọ̀ púpọ̀ àmọ́ ọlọ́run tó gbajúmọ̀ jù òun náà ni màálù tá ń jẹun gbogbo ọ̀nà tí yẹn wá fi bá màálù lé tí yẹn yẹpẹrẹ rẹ fún màálù ó ní wọ́n yẹpẹrẹ ara fún màálù dé hátá àwọn yíjú gbà yí pé bí màálù bá ya ìgbẹ́ ìgbẹ́ yóò gbọ́dọ̀ kalẹ̀ tó bá tọ́ ìtọ̀jì tó gbọ́dọ̀ kánlẹ̀ kílódé ìyẹpẹrẹ ara wọn ni wọn ò ríra wọn lọ́dọ̀ màálù kódà ó débi pé tí wọ́n fẹ́ gba nǹkan níwájú màálù tí màálù ó sì gbà yí pé ń fẹ́ fún wọn ní nǹkan ẹ̀rẹ́ wọ́n mú onítọ̀ wá síwájú màálù àwa dọ̀bálẹ̀ yányá foríkalẹ̀ fún màálù tó bá foríkalẹ̀ màálù gbọ́dọ̀ gbẹ́rẹ̀ sókè kó wá gbélé wọn lórí wáyìí inna lillahi wa inna ilayhi raji'un yẹ́pẹ̀rẹ̀ wo ló jẹ́ lẹ́yìn lọ ọba jẹ́ mọ́tí bílíọ̀nìyà sọ fẹ́ pa nǹkan níwájú rẹ̀ náà ó kó lẹ̀ fún ó torí kan lẹ̀ fún yóò tún wá sí ọmọlẹ̀kọ́ jẹ́ ìtàkàn alákọ̀ọ́kọ́ tí èyàn ń pè ní ìjọsìn o náà ni ìyẹpẹra ẹni pírípítà àbá ti yẹpẹra ara wa fún ẹni tá a fẹ́ jọ́sìn fún tí báyìí ní kẹni tí ó fẹ́ jọ́sìn fún ẹ̀yà tó fẹ́ fún yẹpẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ gbogbo tẹ́rà àkọ́kọ́ nìyẹn gbogbo tí wọ́n pè ló sàláyé gbogbo tí wọ́n pè lẹ́bẹ̀ láyé wọ́n yẹ pẹ̀rẹ̀ ara fọ́lọ̀ wọn ni èyí náà gbogbo ti bẹ̀lẹ́ gbogbo wa ìkàrìkàrà wa yìí yẹpẹrẹ tó tóbi ni ó ní wọ́n ṣe fún nǹkan wa ojú òsì níjì wọn tí wọ́n gbàgbọ́lọ̀ wọn wọn bá àwọn wọn àti ọlọ́run ọba àlékẹ́ ọlá ní ìtòrúpà níbi ló sọ ń dá nípasẹ̀ ọlọ́run ló sọ abójú ń tẹ̀yìn àdúgbò dúró tàwọn kan ládúgbò láti sá ìbàntámàdì lọ́sàn gangan láti sá ìrọ́màdì kódà kó jẹ́ mùsùlùmí kódà kó jà láti bá ní wọn torí pé tí wọ́n gbà fún yẹni ọlọ́run wà ní tó bá yẹpẹ ara wọn fún gbà pé ìkàwó wọn yẹlọ́bàá ní tí yẹba yẹpẹ ara rẹ fún ni yóò mọ bẹ̀rù rẹ̀ lọ́bàá ní gbogbo olú kọ̀ọ̀kan gbogbo àyè gbogbo agbègbè kọ̀ọ̀kan nílé ọ̀dọ́ wa níbí

ìdíwọ́júsẹ̀ fún ẹni tí yẹn fẹ́ jọ́sìn fún tí yẹn fẹ́ ṣe ìjọ́sìn fún ká juwọ́júsẹ̀ fún ká gbà fún ẹlẹ́kẹta ni àtọ́wà ntàwẹ́lẹ̀ di tuntun náà àtọ́wà ìtẹ̀láṣẹ kí ni onítọ̀ ń paláṣẹ rẹ̀ mo bá ti tẹ̀láṣẹ àtẹ̀lẹ́ni tá ń tẹ̀lé náà nìyẹn o àtòjọ́ ti fún ó túnmà wípé al-ibada àwọn nǹkan wọ̀nyí àwọn ó bá èdè náà mú wípé ìtàpè ní ìjọsìn ó náà ní àtọ́ wa ìtàláṣẹ ọdún yẹni ìtàláṣẹ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá tó bá pa wá ní ká mọ́sẹ̀ ká mọ́débẹ̀ ìjọsìn ni ilé làwọn a ń pè ní al-ibadatun fil-lugha ẹ̀rí ní ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ Ibn Qayyim rahimahullah ta'ala wa ta'ala ó ní táàmà sí ìjọsìn náà ni kàmáà lòlè mọ̀hábá máa kàmáà lè zòlè kéyìn ó ìfẹ́ tó pé sí ọlọ́run ọba àlekè ọlá àti kọ̀mpílìtì ń ta àsọ̀lẹ̀ ẹ̀ka ní kí ni ó ìyẹ́pẹ̀rẹ̀ ara èèyàn fún ìtọ́lọ́run bá ti wí láàkàrẹ̀ òsínú máa rú má bá pé ẹ̀rẹ̀ agbápa ìmúrásìkò yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ kọlọ́n a mọ̀ pé lẹ́yìn ayé tẹ́ lò ní kò mọ̀ tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ àbí ó ti mọ̀ èyí ti ṣẹlẹ̀ ó ti ma ẹ̀yin lẹ́ bẹ́ndì ara yín fún fi ọlọ́run ọlọ́run ní bẹ́ndì ara òfin rẹ̀ fún ti yín sheikh islam bin taymiyyah ẹni tá a mọ̀ sí ìbáadà nínú ẹ̀sìn wa náà ni ismun jami'un li kulli ma yuhibbu Allahu wa yarda min al-aqwali wal af'al batina wa zahira kó ní tá a mọ̀ sí ìjọsìn kìí ṣèrun nìkan kìí ṣàwẹ̀ nìkan nípàrọ̀ hajj nìkan kullu ma yuhibbu Allahu wa yarda wọ́n ní táàmà tí ìjọsìn gbólóhùn kan ní ọ̀rọ̀ kan ní bá a bá sọ pé ìjọsìn ìbáádà in tó ti kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ni kí ló kó sínú gbogbo ń tí ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala tí bá ti ó ní pelu ṣe pẹ̀lú iṣẹ́ ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni báàtínà wà wà zọ́ọ̀hìrà wà gbogbo òfojú o bẹ́ẹ̀ ha arákùnrin kan wọ́n gbogbo ara láwọn bá àwọn ọ̀rọ̀ yẹn ó sì aburú tí ó dá owó olówó sẹ́sí lọ́rùn àwọn amù wọ́n wá fi ìyá jẹ onídà kí ló dé tí ẹwà kí ló lè tó báyìí ara brọ́dà ni ó ní àà tẹ́bí kése pé mo ṣe kéfèé rí kúfùrù kọ́ ni mo lù náà ah, ó jẹ́ gbèsè ẹ̀sẹ̀ lásán ni ẹ̀sẹ̀ bẹ lásán níwájú ọlọ́run Abu Sarr radiyallahu ta'ala anhu wọ́n nàbí Muhammad sallallahu alaihi wasallam la tahqiranna shay'an min al-ma'ruf bẹ́ẹ̀ lẹ́sì gbọ́dọ̀ fojú rí nẹ̀ká inú ta bá pè ní ìjọsìn ta bá pè ní dáadáa bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ lẹ́bàá rí pé la tahqiranna shay'an min al-dhunub ẹ gbọ́dọ̀ fojúrí náà kẹta ìtọ́bà jẹ́nu àwọn ẹ̀sẹ̀ ìsúnmọ̀ fojúrí náà rẹ̀ gbogbo tó ti pè ní dáadáa láyé ìjọsìn ni gbogbo tó ti pè ní ẹ̀ṣẹ̀ láyé à ń fi ọ̀rọ̀ wọn bá ọlá ni rẹ̀ àkídà mi dúró

ọlọ́run pẹ̀lú ti gbà pé ìjọsìn láti ṣe fóun ó gbà kódà bí nkẹyẹ bá ń làákà bá sọ pé sẹ́jọsìn ló yẹ kẹ́lẹ́ yìí ó jẹ́ ẹni lákòjúwe inú àwọn ṣẹ́ tọ́lọ́wọ́n bá àlejò ọlágbà pé ìjọsìn ni fún wa tó sì dára ní ọlọ́run lórí wa

sallallahu alaihi wa alihi wa sallam anabi idha wada'a fil haram atana alaihi wizr ẹ̀yin ọmọ bọ́lọ̀ wọn bá àlékọ́ láti fẹ́ sí kásò yìí ọkùnrin àtobìnrin ni kí a ti dùn ó dúró láàrin wọn nígbà ìbá ṣe láàrin pàtàkì tó bá ti dúró náà yóò máa jẹ́jọ sí fọ́lọ́run tó rẹ̀ ti gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu tẹ́bá lọ fi nǹkan síbi tí ò sí ákídùn bẹ̀ nǹkan sẹ́sẹ̀ ni ó dá fún yà bí kò ní jẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀ ni àá ah, bẹ́ẹ̀ náà ní tẹ́bá sí ibi ẹ̀tọ́ náà ẹ̀sìn ni ó dá fún yìí ẹsẹ̀ ní ẹwò látara iṣẹ́ tàà ṣe tàwà gan ẹwò pé tẹ́lẹ̀ ilẹ̀ jẹ́ kó jẹ́sẹ̀ sí ọlọ́gbàlẹ̀ ti fún torí pé ní tó yọ ọlọ́run nínú ni ní tó sùdùmọ́ ọlọ́run ọba àlejò ọlá lónìí nígbà tó yẹ pé ìpìlẹ̀ wa ti gbé pẹ̀lú ẹ̀tọ́ ìran gbọ́lọ́run jọ́sìn òun náà ni tó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí sọ̀rọ̀ mú nìkan ọ̀kan náà àwọn olùmọ̀ nígbà wọ́n ti gbólóhùn ti jọ́sìn wọ́n ní ta sí jọ́sìn wọ́n ni àwọn náà ní mú tí ṣe ìsìntẹ́mi àmúwá àwọn akọ ọ̀rọ̀ kan afá sí wọ́n ní ma yuhibbu Allahu wa yarda والأعمال القلوب والأعمال الجوارح وكل ما يتقرب إلى الله من الأفعال وترك فهو العبادة ابن سعد نصر لي àwọn ọmọ gbogbo tí bàbá àwọn ní ẹ̀wà rí táwọn àlàyé náà wá mú wọ́n ní kódà gbogbo tí bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ ni lára rẹ̀ ní àfáàì àjọ́kawa fọ́bójú ìjọsìn ni wà fàálì kùlúbi wà fàálì jawari àwọn asẹ́tẹ̀mí ń ṣe ìjọsìn ni ó àwọn tátàrà ń ṣe ìjọsìn ní o wa kullu ma yataqarrabu bihi al-'abdu ila rabbihi gbogbo ń tọ́mì ènìyàn bá fi ń súnmọ́ ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala min al-af'al ìjọsìn ni sí mọ̀ pé bá alékẹ́ ọlá subhanahu wa ta'ala ẹ̀tọ́ ẹyọ kan tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ òun náà lẹ̀tọ́ ọjọ́sìn ọ̀rọ̀ ọjọ́sìn wà dúró lórí pé mo kí n o mo ti ń gbààwẹ̀ o mo ti yọ sàká o máa ń ṣe àlá àkọ́dẹ̀yàn mẹ́bàá máa lọ sí hajj lọ́dọọdún ní kò túmọ̀ ṣe ṣùgbọ́n ò gbogbo tọ́lọ́wọ́ bá àlékí ọlá pa wọ́n láti ẹni wọ́n sapá àti ṣe gbogbo tọ́lọ́wọ́ bá àlékí ọlá kí wọ́n lọ pé ẹ má débẹ̀ ẹ jùúlẹ̀ ni wọ́n tún gbìyànjú àti kíni láti má débẹ̀ àbẹ̀lọ́wọ́ bá àlékí ọlá subhanahu wa ta'ala kó má sàṣẹ̀wá náà lè alhamdulillah والصلاة والسلام على رسول الله وبعد ọ̀rọ̀ ọjọ́sùn aṣọ fún wa tó kúrò àkúyàn bá tún fi ẹsẹ̀ sílẹ̀ lára ọjọ́sùn ni torí pé ẹsẹ̀ tààrí ẹ̀ náà ọlọ́run ọba àlékẹ́ ọlá subhanahu wa ọba tó mẹ́tò gbogbo nǹkan sí ni bẹ́ẹ̀ yẹn bá fi ẹ̀ṣẹ̀ tí ó yẹ kó ṣe tó lágbára àti ṣe tó fi ilẹ̀ nítorí tọ́lọ́run ọlọ́wọ́ ti kọ̀ kó ṣiṣẹ́ rí ni yóò ti jọ́sìn fọlọ́run ni ìyẹn lọ́pàá tó yẹ pé àwọn olùmọ̀ sọ fún wa pé ẹni tó bá fi ẹ̀ṣẹ̀ kalẹ̀ nítorí ìtọ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá subhanahu wa ta'ala ó ń jọ́sìn fọ́lọ́run ó dẹ̀ ń fi nǹkan yẹn fi súnmọ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá ni jákítọ́ ọ̀nà tí yẹn bá pẹ̀sẹ̀ kalẹ̀ ọ̀nà mẹ́rin ni ọ̀nà mẹ́rin ni ṣùgbọ́n a kà sọ bí méjì péré fún wa ń bẹ̀ alákọ̀ọ́kọ́ àyíyàtòrò kalima àfihàn khawfan min Allah fàhásà májúr alátàríkí tìlìkàlì máa ṣe yà ọ̀nà tí ń gbàgbé ẹsẹ̀ sílẹ̀ ní pé kéèyàn ń ṣe sí àkọ́kọ́ òun ni kéèyàn ó fi ẹsẹ̀ kan lẹ̀ nítorí ìtọ́ ọlọ́run yẹni kó ń páyọ ọlọ́run látara ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ń páyà ayọ̀ ọlọ́run ọba àlékè ọlá pé tó ń bá ṣe ọlọ́run sọ pé ìyà ń bẹ fún nǹkan yìí ó bá fẹ̀sẹ̀ yẹ kalẹ̀ nítorí ìtọ́ ọlọ́run eléyìí ẹni tásọ lẹ́sàn nítorí pó fẹ̀sẹ̀ lẹ́wọ̀ nílùú anábà muhammad sallallahu alaihi wa alihi wasallam ó ní man tarakaha ẹni bá fi ilẹ̀ yà ní àṣẹyìhàdá àbúrú tó fẹ́ ṣe mẹ́ni ajìlí nítorí tèmi faktubuha hasana àwa kọkú sí dáadáa ó jọ́sìn fọ́lọ́hun hadith kẹfẹ́ tọ̀bára tó jìtọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlásàtàlá sọ pé iná násọ̀rọ̀ sáhàmù ní sàhàmì ìbìlísì masmún ẹnikẹ́ni tó bá wọ ọ̀kan náà wọn ọfà ìsù tó jẹ ìwọ̀ yẹ tó bá wò ó ẹ̀rì wàtára ka á mọ̀ká pàtì ó wá fi wíwò yẹ ní ó gbẹjù sílẹ̀ kó máa tẹjúmọ́ láti tẹjúmọ́ obìnrin yẹn torí kó páyà èmi ọlọ́run ó páyà pé ìyà èmi ọlọ́run ọba àlékè ọlá àwàdùhù ìmọ̀ẹ̀nàn èmi ọlọ́run ọba àlékè ọlá èyí sì pààrọ̀ tó ṣe fún èyí sì sàlékún ìgbàgbọ́ fún yẹjìdú halawatahu ní fi qalbihi dáadáa tó sì ṣe yẹ ní yóò máa rí àdùn rẹ̀ nínú ọkàn rẹ̀ ó máa pé ìfẹsẹ̀ sílẹ̀ ọ̀kan náà àwọn àràn ìjọsìn ló náà ṣùgbọ́n kí ìlú bá jẹ́sẹ̀ náà ní kèsí ìtàkù tàbẹ̀gbọ̀rọ̀ fojú di lóòtọ́ làwọn àfáà pín ẹsẹ̀ ńláńlá èyẹ ìkéré lóòtọ́ ni ṣùgbọ́n ìwò la fẹ́ fojú di ń bẹ̀ èwo ni kò lè sọ ní jẹ́ ní ìyà níwájú Allah kó sí lọ́tùmọ̀ wípé ọlọ́run ọba àríkẹ́ ọlá subhanahu wa ta'ala in tó ń bèèrè lọ́wọ́ wa ẹ̀tọ́ tí ń bèèrè ẹyọkan náà ni ẹ̀tọ́ náà ni ìjọsìn ẹ̀tọ́ yẹn náà nìkan náà ni kí ló alìbàdà ọ̀nà ìjọsìn ọ̀nà aláàkẹ́yí torí àsìkò tí yẹn máa ń gbà pẹ̀pẹ̀ sílẹ̀ náà ni pé kéyìn ó fi ẹ̀sẹ̀ yẹ sílẹ̀ rèé lẹ́ni tí ń páyà àwọn ìyà ẹ̀dẹ́ ènìyàn

òun náà ni ẹ̀tọ́ ìjọsìn ẹ̀tọ́ ìjọsìn so ambelon ọba àlejò ọlá subhanahu wa ta'ala tó máa kọ́ntínú ní ìgbà mi ambelon subhanahu wa ta'ala kó máa ṣàtìyẹ kí ìjọsìn náà kó sí lọ́rùn fẹ́lẹ́ kọ̀ọ̀kan wá láti máa rí ṣe ọlọ́lá ètò fi fi fún wa náà àwọn ìjọsìn tí tó fi rọ̀ wá lọ́rùn tá ń rí ṣe ambelon ọba àlejò ọlá kó máa jẹ́ kí ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kó máa sì gbà lọ́wọ́ wa kó gbà ní ìjọsìn fún wa ọlọ́lá àhẹ́rà illallah ala muhammadin wa ala alihi wa sahabihi wa sallim سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك